You do. nítorí ìfẹ́ rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé fún àwa tí a mọ̀ pé ní alẹ́ yìí ọlọ́run yóò ṣiṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu nínú ayé wa ẹja bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹja bẹ̀rẹ̀ sí ní gbé orúkọ rẹ̀ ga fún orí ọ̀fẹ́ rẹ̀ fún àánú rẹ̀ lórí wa lórí ìdílé wa lórí lórí ìrìn àjò ayé wa àdúrà ọpẹ́ o lórúkọ Jésù lórúkọ Jésù olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun ẹjá dúpẹ́ pẹ̀lú ọkàn ọpẹ́ ẹjá dúpẹ́ pẹ̀lú ìtara ẹjá máa sọ pé olúwo ṣeun ọlọ́run tó dá mi sí o ṣeun ọlọ́run tó pa mí mọ́ o ṣeun ọlọ́run tó ń fayé mi dábìrà o ṣeun lórí ọmọ mi o ṣeun lórí aya mi o ṣeun lórí ọkọ mi ó ṣeun lórí ẹbí mi ó ṣeun lórí ìdílé mi ó ṣeun olúwa gbọ́ ọpẹ́ ẹja máa gbórúkọ rẹ̀ ga ẹja máa yìn lógo olúwo ṣeun olúwo ṣeun ọlọ́run tó ń pa wá mọ́ olúwo ṣeun agbíọ̀gá àyàn ológo ìjìnlẹ̀ ìfẹ́ gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọlọ́run tí òjé kágbára ọ̀tá ó borí wa gbogbo ọfà ibi táwọn ọ̀tá ń ta ọlọ́run tí òjò ráàyè wọnú ayé wa olúwa gbọ́ ọpẹ́ wa lórí ayé wa ṣeun lórí iṣẹ́ wa ṣeun lórí ìdílé wa bí ọ̀gá jésù olúwa wa àwọn lọ síwájú ọlọ́run àlọ́ bẹ̀rẹ̀ sí ní tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ àwọn bí ọlọ́run pé olúwa tó bá ní gbogbo ibi tí mo ti kùnà olúwa jọ dáríjì mi nínú àdúrà tálẹ̀ jẹ́ kí n rí àánú gbà olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ṣí fún mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọba bàbá nínú àdúrà tálẹ̀ yìí ẹnì kọ̀ọ̀kan wa olúwa jẹ́ rí àánú gbà ẹ jẹ́ béèrè fún àánú pé olúwa jọ ṣàánú fún mi yes olúwa jọ ṣàánú fún mi jẹ́ kí ilẹ̀kùn àánú ṣí fún mi lálẹ́ yìí olúwa jọ jẹ́ kí ilẹ̀kùn àánú ṣí fún mi ẹjẹ́ àgbà ẹjẹ́ àgbà olúwa jẹ́ ń rà àánú gbà olúwa fi àánú gbọ́ àdúrà mi lálẹ́ yìí ilẹ̀kùn àánú jọ ṣì olúwa ṣí ilẹ̀kùn àánú fún wa olúwa ṣí ilẹ̀kùn àánú fún wa wọ́n á bá ayé wa pàdé wọ́n á bọ́ ọkàn wa pàdé nínú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀yìn olúwa fàánú gbọ̀ tiwa olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ṣí fún wa jésù olúwa wá mo wá mo mo mo wá pàdé rẹ o bàbá bàbá mo ti dé o. Oh, oh ayé mi dọ̀wọ́ rẹ bá mi túnṣe ó yá ẹja kọrin mo wá pàdé rẹ ó bàbá bàbá ti dé o ayé wa dọ̀wọ́ rẹ bá wa túnṣe àwa pàdé rẹ ó bàbá ẹ̀mí mímọ́ àmà ti dé o iṣẹ́ wa dọ̀wọ́ rẹ bá wa tún ṣe a ó gbàdúrà a sọ fọlọ́ pé olúwa láyé mi kọjá lálẹ́ yes yes yes olúwa láyé mi kọjá ẹ ẹ ṣe rí ibi tí a bá invite ọlọ́run sí lọ́lọ́run mọ́ ń wá o so ibi tí wọn bá ti invite ẹ kò ní lọ bẹ o ṣùgbọ́n mo gba ọlọ́run gbọ́ pé bí a bá lè invite ẹ ó fẹ́ la wa kọjá lálẹ́ yìí yes bá a bá lè invite ẹ sínú ilé wa ó fẹ́ la ilé wa kọjá bí a bá lè invite ẹ̀ sínú iṣẹ́ wa ó fẹ́ la iṣẹ́ wa kọjá ẹ jẹ́ gbàdúrà olúwa nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí ẹ̀mí máa ń la ayé mi kọjá olúwa la iṣẹ́ mi kọjá olúwa la ìdílé mi kọjá ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa la ayé mi kọjá yes ẹ já máa sọ fún ó ti wà láàrin wa o àwọn tó bá ní kó la ayé wọn kọjá ló fẹ́ rìn láàrin wọn ẹjẹ́ gbà olúwa jọ láì péjọ pàdúrà gan olúwa làkọjá elima katalima sidika polia olúwa láyé mi kọjá olúwa la iṣẹ́ mi kọjá olúwa la ìdílé mi kọjá pẹ̀lú agbára ìyanu rẹ láyé wa kọjá olúwa láyé wa kọjá olúwa la ìdílé wa kọjá olúwa ẹ̀mí mọ́ la gbàdúrà ìkọjá olúwa la gbàdúrà ìkọjá afẹ́kẹ́ rìn nínú agbára yín lálẹ́ olúwa rìn láàrin wa olúwa rìn láàrin wa jésù kristi olúwa wá ẹja kọrin yìí rìn láàrin wa olúwa rìn láàrin wa rìn láàrin wa olúwa rìn láàrin wa torí pé alágbára mà ní ọ ò rìn láàrin wa ó yá o rìn láàrin wa o jésù rìn láàrin wa ah rìn láàrin wa o jésù rìn láàrin wa torí pé alágbára mà ní ọ ò rìn láàrin wa ah rìn láàrin wa o jésù rìn láàrin wa ah. rìn láàrin wa o jésù rìn láàrin wa torí pé alágbára màníyàn o rìn láàrin wa ó yá o rìn láàrin wa o jésù rìn láàrin wa alágbára rìn láàrin wa o jésù rìn láàrin wa àtòríṣe màníyàn o rìn láàrin wa rìn láàrin wa o jésù rìn láàrin wa. Ah, rìn láàrin wa o bàbá Jésù rìn láàrin wa alágbára mà ní rìn láàrin wa ó yá alágbára mà níyàn ó rìn láàrin wa alágbára mà níyàn ó rìn láàrin wa alágbára mà níyàn ó rìn láàrin wa alágbára mà níyàn ó rìn láàrin wa alágbára mà níyàn ó rìn láàrin wa alágbára mà níyàn ó rìn láàrin wa alágbára mà níyàn ó rìn láàrin wa atóríṣe mà níyàn rìn láàrin wa alágbára mà níyàn rìn láàrin wa alágbára mà níyàn rìn láàrin wa ó yá rìn láàrin wa jésù rìn láàrin wa jésù rìn láàrin wa jésù rìn láàrin wa ó yá rìn láàrin wa ó yá rìn láàrin wa jésù rìn láàrin wa ah rìn láàrin wa jésù rìn láàrin wa amen oh my god amen a tún àdúrà yẹn gbà sẹ́rí bí ọlọ́run bá la ayé wa kọjá ó kọjá pé kí kí n máa sọ àsọtẹ́lẹ̀ pé báyìí lolúwa àwọn àwọn ọmọ ogun wí ó kọjá ẹ̀ torí ọlọ́run gangan ni ó ṣiṣẹ́ so ó mọ ibi tí bàtà ti ń du ẹnì kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ yes ó mọ ogun ayé wa o ó mọ nǹkan tó ń lépa wa ẹ jẹ́ gbàdúrà olúwa láyé mi kọjá lálẹ́ yes bó bá láyé wa kọjá a ṣiṣẹ́ agbára yes a lanu àgọ́ra gan kọjá a lanu iṣẹ́ wa kọjá a lanu ilé wa kọjá a la ayé àwọn ọmọ wa a là kọjá a tún gbà olúwa láyé mi kọjá pẹ̀lú agbára tẹ́ fi ń jẹ́ ọlọ́run olúwa sọ̀kalẹ̀ la ìdílé mi kọjá agboolé gan tí mo ti wá malima sirikapa yes ọlọ́run fẹ́ rìn dé ìdílé wa agboolé kan ti bí wa yes ó fẹ́ lagbẹ̀ ó fẹ́ la ibẹ̀ kọjá pẹ̀lú agbára ńlá ẹ jẹ́ gbàdúrà olúwa nínú ìpẹ́jọ gbàdúrà tẹ́lẹ̀ yìí ẹ̀mí máa ń la ayé mi kọjá olúwa la ìdílé mi kọjá olúwa la iṣẹ́ mi kọjá ẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù bàbá olúwa láyé wa kọjá màlímà sídìkà pọ́lìà pẹ̀lú agbára tí a fi ń jẹ́ ọlọ́run olúwa la ìdílé wa kọjá olúwa la ìpéjọpọ̀ àdúrà ìkọjá pẹ̀lú agbára ńlá rẹ̀ láyé wa kọjá olúwa jésù oníṣẹ́ ìyanu olúwa láyé mi kọjá jésù oníṣẹ́ ìyanu olúwa la ìdílé mi kọjá jésù oníṣẹ́ ìyanu olúwa láyé àwọn ọmọ mi kọjá jésù oníṣẹ́ ìyanu láyé mi kọjá láyé mi kọjá ẹ jẹ́ máa tẹnumọ́ yes ó ti wà láàrin wa ọba àwọn ọba jésù oníṣẹ́ ìyanu malima sinikapolia olúwa la gba àdúrà ìkọjá pẹ̀lú agbára ńlá rẹ̀ olúwa la ayé wa kọjá olúwa la ìdílé wa kọjá pẹ̀lú agbára ńlá rẹ̀ jésù oníṣẹ́ ìyanu la ayé wa kọjá jésù olúwa wa jésù kristi olúwa wa a tún kọrin àdúrà yìí <laughs> gbogbo ogun ni ó bá mi ṣe o gbogbo ogun ni ó bá mi ṣẹ́ o má máa ṣẹ́ kan kù o gbogbo ogun ni ó bá mi ṣẹ́ ṣẹ́ni gbogbo àwọn tí Jésù láyé wọn kọjá so gbogbo ogun tó ń jà wọ́n pátápátá ló ṣẹ́ wọlẹ̀ so ẹja ìmájẹ ẹja ìmájẹ kí Jésù wo àárín wa báyìí ó wà láàárín wa o ṣùgbọ́n mo fẹ́ mo fẹ́ mo ń build ìgbàgbọ́ wa ẹja ìmájì pé ó wà láàárín wa so ẹ rí i pé bí a bá allocate pé five five minutes ẹnì kọ̀ọ̀kan wáyà five minutes ká máa fi bá Jésù sọ̀rọ̀ so ẹlòmíì ò ní já ẹlòmíì ò ní kò ní jẹ́ kí Jésù ó bá ẹlòmíì sọ̀rọ̀ so gbogbo ọjọ́ ni ó gbà so anori ń dùn mí ẹ̀dọ̀ ń dùn mí ẹ̀yẹ gbogbo gbogbo ẹ̀kan so so so ṣùgbọ́n nǹkan kan nípa agbára Kristi ni pé ó mọ ẹ̀dùn ọkàn wa yes ó mọ kí ni o àwa la gbọ́dọ̀ sọ fún pé láyé mi kọjá ha <laughs> la ìdílé mi kọjá la ayé mi kọjá so ó mọ ẹ̀dùn ọkàn wa so ó sì lè ṣẹ́ gbogbo ogun tó ń jà wá yes a kọrin yẹn orin orin ìsọjí yẹn a kọ gbogbo ogun ni ó bá mi ṣẹ́ o gbogbo ogun ni ó bá mi ṣẹ́ o má mọ̀ ṣẹ́ kan kú o gbogbo ogun ni ó bá mi ṣẹ́ oya oya oya gbogbo ogun ni ó bá mi ṣẹ́ má mọ̀ ṣẹ́ kan kú o gbogbo ogun ni ó bá mi ṣẹ́ gbogbo ogun ni ó bá wa ṣẹ́ o gbogbo ogun ni ó bá wa ṣẹ́ o má máa ṣẹ́ kan kú o gbogbo ni yóò bá wa ṣẹ́ amen a gbàdúrà a sọ̀wọ́ lọ́nu olúwa gbogbo ogun tí mo rù wọnú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa bá ń finá sún dànù yes gbogbo ẹrù ogun tí ń bẹ lórí mi olúwa sọ̀kalẹ̀ nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa sọ ẹrù ogun ayé mi kalẹ̀ gbogbo ogun tó ń jà mí ogun tó ń jà iṣẹ́ mi ogun tó ń jà àwọn ọmọ mi ogun tó ń jà ayé mi olúwa bá ń sọ̀kalẹ̀ nínú ìpéjọpọ̀ àdúrà yìí àdúrà lórúkọ jésù lórúkọ jésù bàbá gbogbo ogun ayé wa olúwa sọ̀kalẹ̀ ẹrù ogun tí a rù wọnú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ ẹjẹ gbà ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀tá di ẹrù ogun lù ẹjẹ sọ fọlọ́n pé olúwa gbogbo ẹrù ogun orí mi olúwa bá ń sọ̀kalẹ̀ kó fi náà sún dànù màlímà sẹ̀ndẹ́lì kàpá ekepete yelemeke sidikapolia gbogbo ẹrù ogun orí wa olúwa sọ̀kalẹ̀ ogun tí ẹnìkọ̀ọ̀kan wá gbé wọnú ìpéjọpọ̀ àdúrà yìí lórúkọ jésù olúwa finá sún dànù olúwa sọ ẹrù ogun ayé wa kalẹ̀ yes ẹrù ogun tí ò já tẹ̀síwájú ẹrù ogun tí ń jẹ́ kí ọrùn ó mọ̀ wọ̀ wá olúwa sọ̀kalẹ̀ malima setelia olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ pẹ̀lú agbára tẹ́ fi ń jẹ́ ọlọ́run olúwa sọ̀kalẹ̀ gbogbo ẹrù ogun orí wa lórúkọ jésù olúwa jó bínú sọnà olúwa finá súndànà jésù kristi olúwa wá jésù olúwa wá a gbàdúrà a sọ fọlọ pé olúwa já gbogbo èdè tó dè mí yes gbogbo èdè tó dè ayé mi gbogbo èdè tó dè ọ̀nà mi gbogbo èdè tó dè eré mi àwọn èdè tó dè ìlérí tó ní fún mi tí òjò ṣẹ olúwa bá ń jà á olúwa fi náà já ìdè mi lálẹ́ yẹn jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa já gbogbo ìdè yes gbogbo ìdè èṣù gbogbo ìdè ẹ̀ṣẹ̀ gbogbo ìdè ọ̀tá ìdè tó di ọ̀nà wa ìdè tó di àwọn ọmọ wa ìdè tó di ayé wa lórúkọ jésù olúwa já fínájà fínájà ẹ̀yin ìdè èṣù ẹ̀yin ìdè ẹ̀ṣẹ̀ lórúkọ jésù ẹ máa já ẹ máa já lórúkọ jésù ẹ máa já olúwa já gbogbo èdè malima sendelia gbogbo èdè àìsàn tó dè wá olúwa finá já àwọn èdè tó dè wá tí òjá tẹ̀síwájú àwọn èdè táwọn ọ̀tá fi sowọ́ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹran ah lórúkọ jésù olúwa jàdánù màlímà àìkọ́má sàfàjìríkà pọ́lìà olúwa máa já èdè olúwa máa já èdè olúwa máa já èdè olúwa máa tú èdè tó bá dé gbogbo ibi tí wọ́n lọ dè wá mọ́ olúwa tú wá lẹ̀ yes olúwa lo ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí láti sọ wá di òmìnira kó o ní gbogbo èdè ọ̀tá kó o ní gbogbo èdè èṣù jésù olúwa wá jésù kristi olúwa wá akọrin yìí ó parẹ́ o lára mi o ó parẹ́ o lára mi o àmì èṣù àmì ẹ̀ṣẹ̀ ti sátani jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ óyáóyá ó parẹ́ o lára mi o ó parẹ́ o lára mi o àmì èṣù àmì ẹ̀ṣẹ̀ ti sátani jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ ó parẹ́ o lára wa o ó parẹ́ o lára wa o àmì èṣù àmì ẹ̀ṣẹ̀ ti sátani jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ amen a gbàdúrà a gbọ́wọ́ lórí wa olúwa da ẹ̀jẹ̀ jésù lébi lórí lálẹ́ yìí yes jésù wẹ̀mí ah gbogbo àmì káàmì tó ń yọ mí lẹ́nu <laughs> olúwa bá ń fẹ́ gẹ́gẹ́ wẹ́ dànù bá a ṣe gba àdúrà yẹn nìyẹn olúwa da ẹ̀jẹ̀ jésù olúwa fi wẹ̀mí. Baba jésù dẹ̀jẹ̀ lé mi lórí olúwa dẹ̀jẹ̀ lórí àwọn ọmọ mi olúwa dẹ̀jẹ̀ lórí àwọn ọmọ mi dẹ̀jẹ̀ lórí ọkọ mi dẹ̀jẹ̀ lórí aya mi gbogbo àmì òkùnkùn àmì tí ń yọ ayé mi lẹ́nu olúwa bá ń fẹ̀jẹ̀ rẹ parí ẹjẹ́ gbẹ̀dúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù pẹ̀ wá ẹ̀jẹ̀ máa bèrè fún ẹ̀jẹ̀ yẹn yes olúwa rọ̀jò ẹ̀jẹ̀ àmàlímà sindali kapolia olúwa jọ̀ọ́ rọ̀ òjò ẹ̀jẹ̀ jésù lé wa lórí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rẹ olúwa fi wẹ̀ wá tó bá dé gbogbo àmì káàmì tí ń yọ wá lẹ́nu àmì ogun lára wa àmì àwọn ọ̀tá ìdílé lára wa lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ sí dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù olúwa fi ẹ̀jẹ̀ rẹ sí dànù àmì àmì òkùnkùn àmì àṣetì à gbogbo àmì àmúbọ́ lórúkọ jésù olúwa wẹ̀ dànù màlímà sẹtẹ́lì kápá ẹja tẹnumọ́ àdúrà yẹn ẹ̀jẹ̀ jésù wẹ orí mi ẹ̀jẹ̀ jésù wẹ̀ mí olúwa wí àmì òkùnkùn dànù mi gbogbo àmì káàmì tí ń yọ mí lẹ́nu olúwa bá ń wẹ̀ dànù àmì àìsàn lára mi olúwa bá ń wẹ̀ dànù àmì ikú gan lára mi ẹ̀jẹ̀ jésù wẹ̀ dànù gbogbo ẹ̀yin àmì àṣetì ẹ̀yin ẹ̀mí àmúbọ̀ lórúkọ jésù olúwa wẹ̀ dànù àmì kórira ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ dànù gbogbo àmì tó dá wa dúró àmì ogun lára wa ó olúwa fẹ̀gẹ̀dẹ̀ gbẹ́dànù jésù olúwa wa orúkọ jésù orúkọ jésù bàbá jésù olúwa gbẹ́dànù tó bá dé gbogbo àmì káàmì lára wa ètí ń fa ogun sínú ayé wa àmì káàmì tí ń àtúrátì àwọn ọ̀tá àmì káàmì tí ń àtúrátì àwọn olùfisùn ẹ̀jẹ̀ jésù kó gbẹ́dànù màlímà sindalika polia olúwa dẹ̀jẹ̀ lé lórí Baba jésù dẹ̀jẹ̀ lé wa lórí àmì láti ìdílé <laughs> ètí wọ́n fi sí wa lára tí ń tẹ̀lé wa kiri tí ò jẹ́ kí ire wa kó dúró lórúkọ jésù olúwa ṣìdànà gbogbo àmì àṣetì gbogbo àmì àmúbọ gbogbo àmì àtakò lórúkọ jésù olúwa wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ dànù ẹ̀jẹ̀ jésù kó ṣìdànà ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ dànù jésù kristi olúwa wa jésù olúwa wa so a ó gbàdúrà <laughs> so a a sọ fún ọlọ́run pé olúwa nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí olúwa jẹ́ kí ayé mi ó tẹ̀síwájú yes olúwa mú mi kúrò lójú kan tí mo wà <laughs> olúwa mú ayé mi kúrò lójú kan <laughs> olúwa mú iṣẹ́ mi kúrò lójú kan ẹ jẹ́ àgbà dáadáa o olúwa mú àwọn ọmọ mi kúrò lójú kan èmi náà fẹ́ tẹ̀síwájú. Si olúwa mú mi tẹ̀síwájú ẹ̀dúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa mú ayé wa tẹ̀síwájú yes a fẹ́ kú lójú kan a fẹ́ kú nínú ogun kan náà olúwa mú ayé wa tẹ̀síwájú ẹ̀mí mọ́ mú wa tẹ̀síwájú àwọn ọmọ wa olúwa mú wọn tẹ̀síwájú ẹnì kọ̀ọ̀kan wa olúwa mú wa tẹ̀síwájú ayé wa kó tẹ̀síwájú iṣẹ́ wa kó tẹ̀síwájú ẹjẹ́ àgbà olúwa mú ayé mi tẹ̀síwájú tó bá ní gbogbo agbára tó dá mi dúró olúwa kọlù wọn olúwa wó wọn dànù màlímàhà àìkọ́má sàfàjìrìkà pọ́lìà agbára tó dá ògo mi dúró ẹjẹ́ àgbà àdúrà yẹn o agbára tó dá iṣẹ́ mi dúró agbára tí àwọn ọ̀tá lò láti dá ayé àwọn ọmọ mi dúró olúwa kọlù ẹ̀mí mọ́ mú ayé mi tẹ̀síwájú mo fẹ́ tẹ̀síwájú jésù olúwa wa jésù olúwa mo fẹ́ ṣe o mo fẹ́ ṣe rere mo fẹ́ ṣe o mo fẹ́ ṣe rere ẹ̀mí mímọ́ fún mi lágbára mo fẹ́ ṣe rere tá a ṣe kọrin yẹn nìyẹn pẹ̀lú àtẹ́wọ́ mo fẹ́ ṣe o mo fẹ́ ṣe Ah mo fẹ́ ṣe rere o mo fẹ́ ṣe rere ẹ̀mí mímọ́ fún mi lágbára mo fẹ́ ṣe rere mo fẹ́ tayọ o mo fẹ́ tayọ mo fẹ́ tayọ o mo fẹ́ tayọ ẹ̀mí mímọ́ fún mi lágbára mo fẹ́ tayọ mo fẹ́ ṣe rere o mo fẹ́ ṣe rere ah mo fẹ́ ṣe rere o mo fẹ́ ṣe rere ẹ̀mí mímọ́ fún mi lágbára mo fẹ́ ṣe rere mo fẹ́ tayọ o mo fẹ́ tayọ ah, mo fẹ́ tayọ o mo fẹ́ tayọ ẹ̀mí mímọ́ fún mi lágbára mo fẹ́ tayọ ó yá mo fẹ́ tayọ o mo fẹ́ tayọ mo fẹ́ ṣe rere o mo fẹ́ ṣe ẹ̀mí mímọ́ fún mi lágbára mo fẹ́ ṣe rere mo fẹ́ tayọ o mo fẹ́ tayọ mo fẹ́ tayọ o oh, mo fẹ́ tayọ ẹ̀mí mímọ́ fún mi lágbára mo fẹ́ tayọ ẹ̀mí mímọ́ fún mi lágbára mo fẹ́ ṣe rere ẹ̀mí mímọ́ fún mi lágbára mo fẹ́ ṣe rere ẹ̀mí mímọ́ fún wa lágbára a fẹ́ ṣe rere ẹ̀mí mímọ́ fún wa lágbára a fẹ́ ṣe rere amen a tún gbàdúrà yẹn sí yes olúwa mú ayé mi kó lójú kan <laughs> ẹlòmíì wọ́n dé mọ́lẹ̀ ni o yes ẹlòmíì ibi tí wọ́n ibi tí wọ́n sọ ẹlòmíì mọ́ ló wà ẹ jẹ́ gbàdúrà olúwa jọ̀ọ́ mú ayé mi tẹ̀síwájú tó bá dé gbogbo èdè tí wọ́n fi so mí mọ́lẹ̀ tí òde tẹ̀síwájú olúwa bá ń finá jà ah bàbá jésù jọ̀ọ́ finá jà olúwa mú iṣẹ́ mi tẹ̀síwájú ẹ̀mí mọ́ wá mú ayé mi tẹ̀síwájú ẹja tún gbàdúrà o lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù a fẹ́ tayọ̀ a fẹ́ ṣe rere a fẹ́ dín ńlá olúwa tó bá ní gbogbo ibi tí àwọn ọ̀tá so wá mọ́ olúwa jọ̀ọ́ mú wa tẹ̀síwájú mú ayé wa tẹ̀síwájú mú ìdílé wa tẹ̀síwájú mú àwọn ọmọ wa tẹ̀síwájú agbára tí ó jà tayọ agbára tí ó jà tẹ̀síwájú agbára náà lórúkọ jésù olúwa bí wá ẹ̀mí mọ́ bí wá olúwa bí wá ẹ̀mí mọ́ bí wá jésù olúwa wa orúkọ jésù orúkọ jésù ẹnì kọ̀ọ̀kan wa agbára tá a fi tayọ agbára tá a fi ṣe agbára tá a fi tẹ̀síwájú olúwa bí wá màlímà kasidi kapolia tó bá ní gbogbo èèkàn tí àwọn ọ̀tá fi kàn wá mọ́lẹ̀ pé ká mọ́ kú lójú kan lórúkọ jésù olúwa fàyọ ẹnì kọ̀ọ̀kan wa olúwa wá wọ̀ lágbára ẹ̀mí mọ́ kó gbé wa wọ̀ kó mú wa tayọ kó mú wa ṣe kó sọ wá di ńlá kó sọ agbègbè wa gan di ńlá kó sọ iṣẹ́ wa di ńlá kó sọ àwọn ọmọ wa di ńlá kó sọ orúkọ wa di ńlá kó sọ ẹ̀dá wa di ńlá àdúgbò tó lùpẹ̀ ti gbọ́ o jésù kristi olúwa wa jésù kristi olúwa wa so ẹja sáré kọrin ká tó lọ sínú ọ̀rọ̀ ọlọ́run kò ṣòro rárá kò ṣòro àwa wo la mórí yẹn kò ṣòro rárá kò ṣòro kò ṣòro fẹlẹ́dùmarè láti sọ̀rọ̀ mi dayọ̀ kò ṣòro fún ọba òkè láti sọ̀rọ̀ wa dayọ̀ kò ṣòro kò ṣòro kò ṣòro ẹja kọrin ẹ kò ṣòro rárá kò ṣòro kò ṣòro rárá kò ṣòro kò ṣòro fọba òkè láti sọ̀rọ̀ wa dayọ̀ kò ṣòro kò ṣòro kò ṣòro amen ẹ̀já sí bíbélì wa sí psalm forty six a fẹ́ lọ nínú apá kejì ibi tí a ti gbàdúrà ní last week so last week fún àwọn àti àjọ ẹ̀ a gbàdúrà lórí a very present help in time of trouble so a fẹ́ lọ sí ipa package part two part two òun la fẹ́ lọ lálẹ́ psalm forty six verse one màá kà ní english only. god is our refuge and strength a very present help in trouble ó ní ọlọ́run ni ibi odi wa àti ibi agbára wa e, ìrànlọ́wọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú ìrànlọ́wọ́ a very present help in time of trouble now so alẹ́ yìí ibi tí a fẹ́ fi gbàdúrà náà ni a fẹ́ lo ibi tí ọlọ́run ti rán ìrànlọ́wọ́ òjijì ní ìgbà ìpọ́njú sí pétérù so ẹ rí i pé last week a lo mark four fáwọn tá join mark four from verse thirty-five to verse forty-six or so níbi tí jésù ti dìde nígbà tí àwọn ọmọ ẹ̀yìn wà ní ìgbà ìpọ́njú tó gbé ìrànlọ́wọ́ dìde tó sì ṣe kíni tó sì bá rúru omi òkun àti ìjìwí ìrànlọ́wọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú so alẹ́ yìí a tún consider another person tí ọlọ́run gbé ìrànlọ́wọ́ dìde fún nígbà tó wà ní ìgbà ìpọ́njú. E nígbà tí gbogbo ìrètí ti pin òun náà ni pétérù nínú ìwé ìṣe àpọ́sítélì orí kejìlá orí kejìlá act chapter twelve from verse one to verse seventeen act chapter twelve from verse one to seventeen a ò a ò ní àkókò àti kà á ṣùgbọ́n màá kàn summarize ìtàn yẹn so ma ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ kí n ka maybe verses one to four or one to five màá sáré kà ní English ó ní now about that time Herod the king. stretched out his hand to harass some of the church. Then he killed James, the brother of John, with sword. And because he saw that it pleased the Jews, he proceeded further to seize Peter also. Now it was during the days of unleavened bread. So when he had arrested him, he put him in prison and delivered him to four squares of soldiers to keep him intending to bring him before the people after the Passover. Verse 5 Peter was therefore kept in prison, but constant prayer was offered to God for him by the church. And when Herod was about to bring him out that night, Peter was sleeping bound with two chains between two soldiers, and the guards before the door were keeping the prison. And verse 7 now behold, an angel of the Lord stood by him, and light shone in the prison, and he struck Peter on the side and raised him up, saying, Arise quickly. And his chains fell off his hands. Then the angel said to him, Guard yourself and tie on your sandals. And so he did, and he said to him, Put on your garment and follow me. So he went out and followed him and did not know that what was done by the angel was real, but thought he was seeing a vision. And when they were past the first and the second guard post, they came to the iron gate that leads to the city, which opened to them of its own accord. And they went out and went down one street, and immediately the angel departed from him. I just stop. So, Alayi, so, Kakale Funi title so a lè a lè a lè pè ní divine intervention divine intervention ṣáàrí divine intervention yẹn òun náà ni definition lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú divine intervention now so ibi tá a kà yẹn wọ́n ní ẹ́rọ́ọ̀dù ṣáàrí ẹ́rọ́ọ̀dù anywhere tá a bá ti rí ẹ́rọ́ọ̀dù ní bíbélì ó ń sọ nípa àwọn ọba ìka àwọn ọba ọ̀dájú ó ń sọ nípa àwọn ìránṣẹ́ sátánì tó rán jáde so wọ́n kàn gbé àwọ̀ èèyàn wọ ni o ṣùgbọ́n ẹ̀mí òkùnkùn ló ń darí wọn so ẹ rí i pé inú ayé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ló gbé àwọ̀ èèyàn wọ̀ so à ń ṣe good morning sí wọn tá a bá rí wọn à ń ṣe good afternoon sí wọn tá a bá rí wọn ṣùgbọ́n nínú ẹranko ni wọ́n they are animals so ẹlòmíì gorilla ni nínú ẹ̀mí ẹlòmíì goat goat goat ewúrẹ́ ewúrẹ́ alágídí lẹ́lòmíì nínú ẹ̀mí o so ẹlòmíì ìkòkò ni wọ́n nú ẹ̀mí ẹ rí pé jésù gan sọ ẹlòmíì paramọ́lẹ̀ ejò ni wọ́n jésù sọ ìgbà tí àwọn farisi àti àwọn agbowó òde tán bẹ̀rẹ̀ sí ní wá síbi tí jésù ti ń ṣe tó ti ń wàásù so ó wá sọ fún ó ní ẹ̀yin ẹ̀yin ẹ̀yin paramọ́lẹ̀ ejò ó ní kílẹ̀ ń wá bì ó rí búùkù wọn <laughs> àwọn paramọ́lẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ló gbé àwọ̀ èèyàn wọ̀ ṣùgbọ́n ẹ̀mí òkùnkùn ló ń darí ayé wọn ẹ̀mí òkùnkùn ló ń darí wọn so ẹ rí i pé rọ́dù so torí pé ẹ̀mí òkùnkùn ẹ̀mí èṣù ló ń darí ẹ̀ wọ́n ní ó sì náwó rẹ̀ ó mú ó mú Jákọ́bù ó sì pa Jákọ́bù ó pàǹpàkúpa so gbà tó wá rí i pé inú àwọn inú àwọn Jews ó dùn pé ah ìwọ pé pé tó ṣe pa Jákọ́bù ẹ̀ wọ́n ní pé àwọn Jews inú wọn dùn sí i náà ṣe rí ikú tí Jákọ́bù kú yẹn ẹ jẹ́ kí n rán wa létí nǹkan tó fa ikú yẹn tá a bá lọ wo ìwé Matthew twenty so ẹ rí i pé ìyá Jákọ́bù wá bá Jésù nígbà kan ó ní àwọn ọmọ mi méjèèjì ó ní mo fẹ́ kó o fún wọn ní ipò ní ìjọba rẹ torí pé ńgbà yẹn Jésù ti ń sọ pé òun ò ní fẹ́ òun ò ní pẹ́ padà so wọ́n dẹ̀ ti expect pé nígbà pé Jésù ni òun ni promise Messiah pé ńgbà tó bá bó bá padà pé yóò mú ìjọba rẹ̀ wá láti gba àwọn ọmọ Ísírẹ́lì kó lọ́wọ́ àwọn ìjọba Rome torí àwọn Rome ló ń ṣàkóso wọn gbà yẹn so ìyá Jákọ́bù àti Jòhánù wá bẹ Jésù sẹ́ni agbára wà nù àwọn obìnrin o ẹ mọ̀jà fojú di àwọn obìnrin o ẹ mọ̀jà fojú di wọn o wọ́n ní agbára pọ̀ agbára wọn pọ̀ so wọ́n ní ìyá wọn wá bá Jésù ó ní ó ní àwọn ọmọ yìí ó ní òun wá ó ní òun bẹ ó ní òun bẹ Jésù ó nígbà tí ìjọba rẹ̀ bá dé o ó ní kó fi ìkan sí ẹ̀gbẹ́ ọ̀tún ó ní èkejì kó fi sẹ́gbẹ́ òsì so wọ́n ní àwọn ọmọ ẹ̀yìn yòókù inú wa bí wọn pé nígbà tí Jacob àti Jòhánù nígbà tí Jésù bá fi wọ́n sí ìwọ e, ni second command second in command third in command àwa wá ń kọ́ àwa wòran ni <laughs> so Jésù wá sọ fún ìyá Jacob àti Jòhánù ó ní pé nǹkan tó béèrè yẹn ó ló lágbára o ó ní ṣùgbọ́n ó ń bẹ lọ́wọ́ baba láti ṣe ó wá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ní ó wá Jésù wá kọjú sí Jòhánù àti Jacob ó ní agbo tí mo fẹ́ mu yìí ó ní sí ẹ̀yin náà lè mú so láì ronú wọn ni a lè mú ṣèbí kásá ti gba promotion ni a lè mú <laughs> so ẹ ẹ rí i pé gbà mí àwa náà mọ gbà mí tá bá wà tá bá ń wà nǹkan so a nípa lè ṣe anything tá a bá ń wà pé a mú lè ṣe ẹ ṣá kí n sáà ti ríṣẹ́ ni anything anything tẹ́ bá ní kí n ṣe yìí ṣe so àwọn méjèèjì náà wọn lè mú abo yẹn so ẹ rí i pé nínú àwọn ọmọ ẹ̀yìn so ẹni tí wọ́n kọ́kọ́ pa òun náà ni Jákọ́bù sẹ́rí agbo tó sọ fún jésù nu matthew twenty pé òun lè mú yẹn agbo yẹn ló pàpà mú òun lẹni tí wọ́n kọ́ pa so ẹ rí i pé ẹni tí wọ́n pa gbẹ̀yìn nínú àwọn ọmọ ẹ̀yìn òun náà ni johannu gẹ́gẹ́ bí ìwé church history ti jákàmọ̀ johannu ni wọ́n pa last so ẹ rí i pé johannu yẹn wọ́n pè ní apostle of love ó fẹ́ràn jésù pọ̀ jù ó fẹ́ràn ó ìfẹ́ yẹn ti pọ̀ jù wọ́n nígbà míì tí jésù bá ń wàásù wọ́n ní aseke ni á sùn sí èjìká rẹ̀ so ṣe rí àpọ́sù yẹn wọ́n pátì wọ́n gbé sínú epo ń gbóná kò kú so wọ́n á lọ sọ sí island wọ́n pe island yẹn ní island of Patmos ibẹ̀ ṣe bí island yẹn ibẹ̀ ló ti kọ ìwé Revelation ibẹ̀ ló ti kọ ìwé Jòhánù ibẹ̀ ló ti kọ ìwé first John second John and third John ibi island of Patmos yẹn ibẹ̀ ló ti kọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé yẹn ibẹ̀ ló ti rí ìṣípayá. Si tó fi kọ àwọn ìwé tó kọ so gbà tó wá yá ló wá kú ó kú at a at ó kú as an old man ó dàgbà na nǹkan tí wọ́n sọ níbi débẹ̀ ni pé so wọ́n ní pé ẹrọ́dù eh, ó mú Jacobu, yẹn ó pa Jákọ́bù yẹn ló dàbí ẹ̀gbọ́n bí àbúrò sì ló jẹ́ sí Jòhánù so gbà tí ẹrọ́dù wá rí pé inú àwọn Júù dùn ó wá tún mú Pétérù sẹ́rí Jòhánù Jákọ́bù or James pẹ̀lú pétérù àwọn mẹ́ẹ̀ẹ́ta yẹn wọ́n dàbí three pillars nínú àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn rí pé ńgbà tí jésù lọ sórí òkè paradà ní matthew seventeen àwọn mẹ́ẹ̀ẹ́ta yẹn náà ló kó dání so ẹ rí i pé ìgbà tí sátánì fẹ́ tájẹ́ẹ̀tì wọn o ẹ gbọ́ o àwọn mẹ́ẹ̀ẹ́ta yẹn náà ló target first ó mú ó kọ́kọ́ yanjú jacobu wọ́n ló wá sọ kí ni ó tún mú pétérù sẹ́yìn kárí pé ó pa pétérù ni the next person tí ò bá nawọ́ fún tí ò bá nawọ́ mú òní john òní john ara ìdí tá a gbọ́dọ̀ máa fi gbàdúrà fún àwọn àwọn tó jẹ́ olórí nìyẹn àwọn tó jẹ́ olórí ẹni pé ńgbà tí ó pa Jákọ́bù a ò gbọ́ pé ìjọ gbàdúrà fún ṣùgbọ́n ìgbà tó wá mú Pétérù ìgbà yẹn ni àwọn ìjọ wá dìde pé ah bí a ò bá tètè máa gbàdúrà fún àwọn olórí wa wọ́n pa wọ́n pa ìpakúpa wọ́n pa wọ́n so wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbàdúrà pé Olúwa jọ̀ọ́ ṣàánú wa mú Pétérù jáde mú Pétérù jáde ó wọ́n gbàdúrà yẹn wọ́n gbà lọ́sàn-án wọ́n gbà lóru wọ́n bà lálẹ́ olúwa mú pétérù jáde olúwa mú pétérù jáde olúwa mú pétérù jáde sẹ́rí agbára wà nù àdúrà àwọn ìjọ o sẹ́rí bí a ṣe ń parapọ̀ tá à ń gbàdúrà yìí agbára wà o nínú àdúrà tá à ń gbà mo tẹ̀fẹ́ ká mọ̀ pé kò sí àdúrà tí a gbà in agreement tọ́lọ́hún yìí gbọ́ so ìjẹ́jẹ́ mọ̀ pé ọlọ́run sì pa àgbọ́ àdúrà yẹn ọlọ́run sì ọlọ́run sì pé ìgbà tọ́lọ́run fẹ́ dáhùn àdúrà yẹn ọlọ́run wá ń rángẹ́lì jáde áńgẹ́lì yẹn ló wá lọ mú pétérù jáde wọ́n ní gbogbo àwọn ìsọ àwọn sixteen soldiers òun ni wọ́n fi sọ pétérù ìdí wo ni wọ́n ṣe lo sixteen soldiers ìgbà tí wọ́n kọ́kọ́ mú pétérù ní act chapter five wọ́n lo ìsọ wọ́n kàn jù sínú túbú ni wọ́n ní áńgẹ́lì olúwa ṣe kíni ó sì lọ mú ó sì lọ sílẹ̀kùn ó fa pétérù jáde so wọn àwọn púpọ̀ yẹn wá kọ́gbọ́n pé last time tá a mú ọ̀gbẹ́ni yìí wọ́n mọ̀ túlẹ̀ àmàmà wọn tó túlẹ̀ so wọ́n á ní pé this time around à á ṣe kí ni o à á kó àwọn ìsọ wọ́n á kó sixteen soldiers wọ́n á fi ní kọ́mọ sọ pétérù pé à á wo tí ó ṣe bọ́ <laughs> fa wọ́n ní ẹrọ́ọ̀dù kí ó ṣe kí ni ó ń rò pé lẹ́yìn àjíǹde ló ń mú pétérù jáde tó ń tún pàápàákùpà ṣùgbọ́n torí pé àwọn ìjọ gbàdúrà <laughs> ọlọ́run sì rángẹ́lì jáde mo gbàdúrà àlímà kàtàlímà síndìkàpọ́lìà tó bá ní gbogbo àwọn pétérù wa tó ń bẹ nínú inú ilé túbú tí àwọn ọ̀tá fẹ́ dúnbú ẹ̀ mo gbàdúrà lálẹ́ yìí ọlọ́run yóò fà wọ́n jáde mo ní lórúkọ jésù ọlọ́run yóò fà wọ́n jáde so eh, òun náà ni divine intervention ọlọ́run sì wá rángẹ́lì jáde ẹ rí i pé pétérù gan wọn ní pé ń sùn ni ibo ni pétérù ti kọ́ bí yàn ṣe ń sùn bó nìyàn ṣe gbọ́ bó nìyàn ṣe mọ̀ pé wọ́n fẹ́ pa òun níjọ́ kejì kó sì túmọ̀ sùn so àtọ̀dọ̀ àtọ̀dọ̀ jésù ló ti kọ́ tẹ́bá lọ́wọ́ ìwé mark four tá a fi kà tá last week yẹn ẹ rí i pé wọ́n ní jésù gangba tí ọkọ̀ ojú omi ń dàrú wọ́n ní ṣe kí ni ní ṣe ni jésù gan sùn so ibẹ̀ ni pétérù ti kọ́ pé ah nǹkan tó bá mú jésù kó fi sùn èmi náà sì sùn so oorun tó ń sùn yẹn mí pé ó ń sọ pé òun fi gbogbo nǹkan lé ọwọ́ ọlọ́run lọ́wọ́ ṣẹ́dígbà míì wà bí a ò bá mọ tá a ṣe mọ́ tá a ti gbàdúrà tá a ti gbàwẹ̀ tá a ti ṣe ẹja fi gbogbo nǹkan lọ́wọ́ ọwọ́ ọlọ́run lọ́wọ́ so wọn ló sùn áńgẹ́lì yẹn láti gbalẹ́gbẹ́ pé dìde arákùnrin má jẹ́ kọ́run ó pọ̀ dìde kí <laughs> so wọ́n ní pé wọ́n ní ìmílẹ́dì tí pétérù dìde wọ́n ní pé ẹ̀wọ̀n tá a fi dé ó ṣe kíni ó sì jábọ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run sì ṣe kíni ọlọ́run sì fọ́ jáde ṣáde ká ní pé àwọn òjò ò gbàdúrà fún pétérù ni ẹ̀rọ òjò ò bá padànù ẹ̀rí pé Hẹ́rọ́dù náà ló pa Jákọ́bù o torí pé wọn ò gbàdúrà agbára ń bẹ́nu àdúrà o ẹ má jẹ́ kí àdúrà ò sú wa sẹ́ni ibi tí àdúrà iṣẹ́ tí àdúrà ń ṣe a ò lè mẹ́ṣẹ̀ tán iṣẹ́ especially àdúrà àwọn olódodo a ò lè ṣe kí ni o a ò lè mẹ́ṣẹ̀ tán àwa ni ká mọ̀ stop ẹ̀ sẹ́ni gbàmí Sátánì lè gbèrè ó lè gbèrè wẹ̀ sí wa ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn tí wọ́n ń gbàdúrà fún Pétérù yẹn wọ́n rí ìdáhùn àdúrà wọn wọ́n kàn ń gbàdúrà ni ṣé nígbà tí ọlọ́run máa fi mú pétérù jáde tí pétérù gùn wá lọ síbi tán ti ń gbàdúrà fún wọ́n ń pe arákùnrin arábìnrin kan ní róódà róódà yẹn ló gbọ́ tẹ́nìkan ń kanlẹ̀kùn gbà tó gbọ́ ó bá di pétérù á ó bá sá padà ó tilẹ̀kùn ó bá lọ sọ fáwọn tí wọ́n jọ ń gbàdúrà pé ẹni tí à ń gbàdúrà fún ti dé o àwọn yẹn ní ara wọn tó ọyá bọ̀rọ̀ lágbájá ẹjẹ́ tún gbàdúrà ẹlẹ́ẹ̀méje <laughs> olúwa mú pétérù jáde wọ́n tún gbàdúrà ẹ̀ẹ̀méje làá tún gbà ó olúwa mú pétérù jáde olúwa mú pétérù jáde wọn so sista roda ẹ máa ní pé ẹ stop àdúrà wọn ní pé dákẹ́ ni àbóyárò èrè ní pé áńgẹ́lì pé áńgẹ́lì ẹ̀ lórí so wọ́n gbàdúrà bí ẹni tó ti fọ́jú bí odi wọ́n ṣe ń gbàdúrà sọgbà tó wáyá pétérù wá ó tún kanlẹ̀kùn ẹ sílẹ̀kùn ẹ bá ń sílẹ̀kùn ẹ bá ń sílẹ̀kùn ìgbẹ́rún wa tó ní ẹja lọ sílẹ̀kùn ó bá di pétérù ó bá di mo gbàdúrà tó bá di gbogbo nǹkan tí à ń gbàdúrà lé lórí tó dàbí pé a ti sọ ìrètí a ti sọ ìrètí nù lórí ẹ̀ nínú àdúrà atalẹ́ yìí nǹkan yẹn á tẹ̀ wá lọ́wọ́ mi lórúkọ jésù nǹkan yẹn á ṣe kí á tẹ̀ wá lọ́wọ́ ẹja lọ gbàdúrà ẹ̀mí mímọ́ máa mú mi já gbangba ẹ̀mí mímọ́ wàá mú mi já gbangba òmú jáde o ipá ọ̀tá ò ká ẹ̀mí mímọ́ wàá mú wa já gbangba ẹ̀jà kọrin ẹ̀mí mímọ́ wàá mú wa já gbangba ẹ̀mí mímọ́ wọ́n mú wa jẹ́ gbangba òmú jáde o ipá ọ̀tá ò ká ẹ̀mí mímọ́ wọ́n mú mi jẹ́ gbangba ẹ̀mí mímọ́ wá mú mi já gbangba ẹ̀mí mímọ́ wá mú wa já gbangba òun fẹ́ tẹ̀rù jáde o ipa ọ̀tá ò ká ẹ̀mí mímọ́ wá mú mi já gbangba óyá óyá ẹ̀mí mímọ́ wá mú wa já gbangba ẹ̀mí mímọ́ wá mú wa já gbangba òun fẹ́ tẹ̀rù jáde o ipa yóò ká mi mímọ́ wá mú wa já gbangba amen agbàdúrà sẹ́ni bí a bá fẹ́ divine intervention agbúdọ̀ jẹ́ aládùá agbúdọ̀ jẹ́ aládùá o ṣàdígbà mi ìyẹn lè má gbàdúà ó lè dàbí pé àdúrà yẹn ò tí gbà ṣùgbọ́n ṣẹ́rí ìgbà mi wà àdúrà tí à ń gbà so ọlọ́run lè máa lò láti máa fi ṣiṣẹ́ nú ayé tiwa gangan gangan so fẹ̀tàn fẹ̀ jẹ́ kí n fi kankan ṣàpẹẹrẹ kó lè yé wa so a lè máa gbàdúrà pé olúwa mo olúwa olúwa mo ń wá iṣẹ́ olúwa jẹ́ kọ́nà iṣẹ́ ó là olúwa mò ń wá ọkọ olúwa lànà ọkọ ibo lọkọ mi wà ibo ni a lè mọ so à ń gbàdúrà pé olúwa pèsè fẹ́ olúwa lànà ọkọ ṣẹ́ni gbà mí àdúrà yẹn lè mọ̀ tí gbà a lè rò pé àdúrà yẹn ò tí gbà ṣùgbọ́n ọlọ́run ń lo àdúrà yẹn gangan lórí ayé tàwa gangan one ọlọ́run lè mọ̀ fi àdúrà yẹn ó lè mọ̀ fi tún kankan ṣe nú ayé wa then two ọlọ́run kan lè máa lu àdúrà yẹn láti máa fi fún wa ní agbára yes yes ọlọ́run lè máa lu àdúrà yẹn láti láti kí ni o láti lè máa fún wa ní agbára ṣùgbọ́n a lè mọ̀ rò pé ah, àdúrà yẹn ò mọ̀ tí gbà àdúrà yẹn ń gbà so gbà mí ọlọ́run ó lè kọ́kọ́ lu àdúrà yẹn láti transform àwa gẹ́gẹ́gẹ́ kó tó di pé yóò wá transform situation tá à ń là kọjá ẹjẹ́ béèrè fún ẹ̀mí àdúrà á kàwọ́ sókè olúwa wọ̀ mí lágbára àdúrà sẹ́rí <laughs> bí ẹ̀mí àdúrà bá ti jáde kó o nu ayé kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì yẹn di aláìlágbára ó ní wọ́n fi máa ń sọ wọ́n ní a prayerless Christian is a powerless Christian ẹja gbàdúrà olúwa jọ̀ọ́ ẹ̀mí àdúrà mọ́jọ́ fi mí lẹ̀ wọ̀ mí lágbára àdúrà olúwa tún iná àdúrà mi dé ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù agbára àdúrà ẹjẹ́ máa bèrè fún ẹ̀mí yẹn o ẹ̀mí àdúà a olúwa gbé wà wá bàbá jésù wọ̀ wá lágbára àdúà wọ̀ wá lágbára àdúà wọ̀ wá lágbára àdúà wọ̀ wá lágbára àdúà wọ̀ wá lágbára àdúà àlímà sẹ̀tẹ́lì kápá agbára àdúà ẹ̀mí àdúà olúwa jọ balẹ̀ wá wọ̀ wá lágbára àdúà ẹ̀mí àdúrà jọ balẹ̀ wá fún wa lẹ́mí àdúrà fún wa lágbára àdúrà fún wa lẹ́mí àdúrà fún wa lágbára àdúrà ìmísí àdúrà olúwa jọ balẹ̀ wá iná àdúrà wa olúwa tún dá elémeke sedeli kapa olúwa tún iná àdúrà wa dá ẹnì kọ̀ọ̀kan wa olúwa tún iná àdúrà wa dá agbára àdúrà ẹ̀mí àdúrà olúwa jọ bàlẹ́ wa tó bá ní gbogbo ẹ̀mí àlẹ́ gbàdúrà gbogbo ẹ̀mí rẹ̀wẹ̀sì nínú àdúrà lórúkọ jésù ẹgbinẹ sọnà èké pẹtẹ ní gàba ìkápátá ní kẹpẹ elémẹ sedeli agbára àdúrà olúwa jọ bàlẹ́ wa ẹ̀mí máa wú fún alágbára àdúrà fún alẹ́mí àdúrà jésù kristi olúwa wa jésù olúwa wa a ti wà lórí kókó àdúrà yẹn ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo àwọn ẹ̀mí tí ń takò àdúrà mi olúwa bá ń fi náà dànù yes yes yes ẹ̀mí ẹ jẹ́ gbà ó àwọn ẹ̀mí tí ń takò àdúrà ẹ jẹ́ gbà dáadáa yes àwọn ẹ̀mí tí ń takò àdúrà mi àwọn ẹ̀mí yẹn ń gbà mí àwọn ló máa ń jẹ́ káàdùà ò súyàn sẹ́ni gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ara tí yẹn bá ń gbàdúrà lórí prayer point kan fún bí oṣù kan àbí more than one month tó yá ó tún gbà ó tún continue for for six months ó tún continue for one year ah ah ó lè fẹ́ súyàn torí pé àwọn agbára kan ló ń takò àdúrà yẹn so gbà mí gan sẹ́mi sẹ́mi gbà àwọn ẹ̀mí òkùnkùn wọ́n lágídí o yes àwọn ẹ̀mí òkùnkùn ó ní àfilé stop àdúrà a ò sì ní stop àdúrà yes a ò ní stop wọ́n lágídí ẹ jẹ́ olúwa tó bá dé gbogbo alágbára gbogbo àwọn ẹ̀mí tí ń takò àdúrà mi <laughs> àwọn ẹ̀mí tí ń dènà àdúrà mi <laughs> olúwa bá ń finá sun wọ́n dànù àwọn ẹ̀mí tí ò jẹ́ ká àdúrà mi ó gbà ẹ wo Dáníẹ́lì náà ah, ah, ọkùnrin aládùúà ọkùnrin aládùúà so wọ́n ní pé Dáníẹ́lì ó bẹ̀rẹ̀ àdúrà láti láti ọjọ́ kìíní oṣù wọ́n ní balógun Páṣíà nínú Daniel chapter ten Daniel ten from verse twelve to fourteen balógun Páṣíà ó sì lọ dènà àdúrà Dáníẹ́lì. Ah, ah. ṣùgbọ́n torí pé Daniel jẹ́ ẹlẹ́ ó jẹ́ ẹni tó wà tó ní perseverance in prayer kò dákẹ́ àdúrà so àdúrà tó yẹ pé kó fi ọjọ́ kan gbà ó sì fi twenty one days gbà ọ̀dọ̀ Ọlọ́run lo àdúrà yẹn láti fi build up agbára nínú ayé Daniel ṣùgbọ́n ṣùgbọ́n àdúrà yẹn ò bá tètè gbà ká ní Daniel dojúkọ àwọn ẹ̀mí àwọn ẹ̀mí tí ń takò àdúrà pé ìwọ ìwọ ẹ̀mí balógun pàṣẹ tí ò jẹ́ kí rèémí ó dé ó yẹ gbọ́fà yes ẹ̀mí yóò bá kò bá gbọ́ ṣùgbọ́n nǹkan kan tó wà ń pa àwọn àwọn saint àwọn saint tó wà in the old testament ibi tí a ti lágbára jù wọ́n lọ ni pé tẹ́ bá lọ wo bíbélì dáadáa so ẹ rí i pé àwọn saint nínú old testament ẹ lè rí ibi tán ti rebuke ẹ̀mí èṣù ṣùgbọ́n àwa tí àwa tá a ti dẹ́ni ìgbàlà àwa la ní orí ọ̀fẹ́ yẹn àwa tá a ti gba agbára ẹ̀mí mọ́ àwa la fún ní orí ọ̀fẹ́ yẹn ẹ rí i pé Jésù sọ fáwọn ọmọ ẹ̀yìn nínú Luke ten ó ní mo fún yín ní Luke ten nineteen ó ní mo fún yín ní agbára àti ẹ̀ṣẹ́ láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀ ó wá kù sọ́wọ́ wa yes agbára yẹn ti wà nù wa ó wá kù sọ́wọ́ wa láti ṣe kíni láti lò ó so ẹ rí i pé Ọlọ́run gan ló wá wò pé ah Daniel ò mọ̀ àdúrà tí Daniel ń gbà kó ah mo ti rán mo ti rán mo ti rán eh, angel Gabriel kí ló ń ṣẹlẹ̀ ọlọ́run á sọ pé ó yá ìwọ ẹ̀jẹ̀ michael lọ́wọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ michael wá rí pé ah balógun pàṣẹ ló dènà àwọn méjì wá bẹ̀rẹ̀ sí ní bára wọn fò wọn bára wọn ń bára wọn jà kúrò rí pé ẹ̀jẹ̀ gabriel ó wá mú nǹkan tí daniel ń béèrè ó wá filẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ gbàdúrà olúwa gbogbo àwọn ẹ̀mí tí ń takò àdúrà mi <laughs> olúwa bá ń dáná sun wọn ìdà iná olúwa fi bẹ́ẹ̀ wọ́n dànù ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo àwọn ẹ̀mí gbogbo àwọn ìjọba òkùnkùn àwọn àwọn agbára òkùnkùn àwọn ẹ̀mí sí òkùnkùn àwọn ẹ̀mí tí ń takò àdúrà àwọn ẹ̀mí tí ìjẹ́kádùá ni ó gbà àwọn ẹ̀mí olùdènà lórúkọ jésù olúwa máa bẹ́ wọn dànù yes <laughs> olúwa bẹ́ wọn dànù ẹjẹ́ àgbà o àwọn ẹ̀mí ẹni wọn ẹ̀ jẹ́ kéèyàn ó gbàdúrà o àwọn ló máa ń jẹ́ kádùá ò súyàn olúwa bá bẹ́ wọn dànù àwọn ẹ̀mí alátakò àwọn ẹ̀mí olùdènà nínú àdúrà ekapa ailima sirika pọ́ndìà gbogbo ẹ̀yin balógun pàṣà ẹ̀yin ẹ̀mí tí ń ṣiṣẹ́ nú afẹ́fẹ́ ẹ̀yin ẹ̀mí tí ń ṣiṣẹ́ nú omi ẹ̀yin ẹ̀mí tí ń ṣiṣẹ́ nú igi lórúkọ jésù olúwa bá yín wí ẹ gbọ́fà lórúkọ jésù ẹ gbọ́fà lórúkọ jésù ẹ gbọ́fà àfidà iná bẹ̀yìn dànù malikapa ekepetelima ailima safajiri kapolia eketelima satali kapa ikatayada gaba ekepeteliba olúwa bẹ̀ wọ́n nídà olúwa bẹ̀ wọ́n nídà olúwa bẹ̀ wọ́n nídà olúwa bẹ̀ wọ́n nídà olúwa bẹ̀ wọ́n nídà àwọn ẹ̀mí alátakò àwọn ẹ̀mí tí ń dènà àdúrà àwọn ẹ̀mí tí ìjẹ́kádùn ẹni ó gbà lórúkọ jésù idà iná kó bẹ̀yìn dànù idà iná kó bẹ̀yìn dànù idà iná kó bẹ̀yìn dànù jésù olúwa wa jésù kristi olúwa wa agbàdúrà a sọ fọlọ bọlúwa nínú ilé túbú táwọn ọ̀tá tì mí mọ́ olúwa fà mí jáde olúwa fa ayé mi jáde olúwa fa ẹ̀dá mi jáde so ẹ rí i pé wọ́n ti pétérù mọ́ nínú ilé túbú o so at least. Oh, oh, oh ó tọ́ túbú ó tọ́ ilé túbú wò àmọ́ many days tó lò ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ní wọ́n jù ú lé túbú o ṣùgbọ́n torí pé àwọn ìjọ gbàdúrà pétérù gan ò ní ìtara torí pé ó mọ̀ pé ó mọ̀ pé ọlọ́run gan ti jésù gan ti sọ fún un ipe ńgbà tí ó bá máa kú pé kì í ṣe ẹ̀wọ̀n ni ó kú sí ara ìdí tí pétérù fi wà bóòdì nìyẹn yes jésù ti sọ ó ní pé ikú tí ó kú ni pé wọ́n dorí ọ̀kodò nínú john twenty one ó ní wọ́n kàn mọ́gi wọ́n wá dorí ẹ̀ òun gẹ́gẹ́ ló sọ ó lóun fẹ́ kú bí ọlọ́run bí bí olúwa mi ó ṣe kú so jésù wa sọ pé nígbà tí wọ́n bá dàgbà àsàdátà pétérù ò tí ń dàgbà ó nígbà tó bá dàgbà ó ní ẹnìkan ni ó àmọ́ ṣe kí ni ni ó àmọ́ fi ọ̀nà hàn ọ́ so wípé pé pétérù ò ní kú before ọ̀n tìgbà tó bá darúgbó ó sì darúgbó lóòótọ́ so ara ìdí tí ọkàn ẹ̀ fi balẹ̀ ni pé ìwọ ẹrọ́dù kò sí nǹkan tó ṣe ẹ jẹ́ gbàdúrà ṣùgbọ́n àdúrà àwọn ìjọ gbé e jáde o torí kò sí nǹkan tí pétérù fẹ́ ṣe nílé túbú yes ọ̀pọ̀lọpọ̀ ni ó lógo ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ògo ṣùgbọ́n nílé túbú wọ́n wà ẹ wo ẹ wo ẹ wo jósẹ́fù bó ṣe lógo tó bó ṣe ní bó ṣe ní ọgbọ́n tó inú ilé túbú ó ó ó lò seventeen years nínú ilé túbú àbí thirteen years ó wọ ó wọlé túbú ní at the age of seventeen ó sì lo thirteen good years ẹ já gbàdúrà olúwa fà mí jáde <laughs> olúwa ṣe kí ni olúwa fà mí jáde nínú ilé túbọ̀ ọ̀tá tí mo wà olúwa fà ayé mi jáde olúwa fà àwọn ọmọ mi jáde olúwa fà ẹ̀dá mi jáde ẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa fà mí jáde fà máa tẹnu kọ́ńkálukú ó la ẹnu rẹ̀ kó gbàdúrà olúwa fà mí jáde yes bàbá jésù fà mí jáde kọ́nulé túbọ̀ ọ̀tá olúwa fà mí jáde olúwa fà mí jáde fàyè mi jáde fà iṣẹ́ mi jáde fàwọn ọmọ mi jáde kọ́nulé túbọ̀ ọ̀tá fà mí jáde fògo mi jáde fàyè mi jáde fẹ̀dá mi jáde ẹ̀jẹ̀ gbà ó fà mí jáde olúwa togotogo fà mí jáde tọmọtọmọ fà mí jáde tọkọtọkọ tayátayá fà mí jáde olúwa fàyè mi jáde olúwa fà mí jáde o fà mí jáde o fà mí jáde o fà wá jáde o fà wá jáde o fà wá olúwa fàyè wa jáde olúwa fà ìdílé wa jáde masakataliba hailima sefojirikapo pẹ̀lú ọwọ́ agbára ọlọ́wọ́ ńlá fàwọ́ agbára fà wá jáde kóònù lè túbú táwọn ọ̀tá tì wá mọ́ olúwa fà wá jáde jésù olúwa wa <laughs> mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ wá gbé mi níjà mo fẹ́ bọ́ o ya a fẹ́ bọ́ a fẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ gbé wá níjà a fẹ́ bọ́ o a fẹ́ bọ́ a fẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ gbé wá níjà a fẹ́ bọ́ o a fẹ́ bọ́ a fẹ́ bọ́ o ayérayé gbé wá níjà a fẹ́ bọ́ o mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ gbé mi níjà mo fẹ́ bọ́ o mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ pè níjà mo fẹ́ bọ́ o mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ pè níjà mo fẹ́ bọ́ o mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ o ẹ̀mí mímọ́ pè níjà mo fẹ́ bọ́ o amen amen a ti wà lórí àdúrà yẹn o divine intervention la fẹ́ o ìgbédìde ìrànlọ́wọ́ lójijì divine intervention bí kò bá sí divine intervention fún pétérù ni kò bá kú sẹ́wọ̀n ah, ẹ wo jákọ́bù Herod wasted dànù ó pàdánù ẹ jẹ́ gbàdúrà so kò sẹ́ni tó fẹ́ kú o so even gan ṣe mọ̀ pé àwọn tí wọ́n kú ikú ikú màtáyà yẹn tẹ́ bá lọ ka Revelation ah ní àkókò tẹ́ bá lọ Revelation I believe Revelation six or seven wọ́n ní pé àwọn gan ké lọ́rùn o yes ẹ rí i pé bíbélì ó sọ nípa ìjẹ ebẹ́lì ó ní ẹ̀jẹ̀ ebẹ́lì ń ké fún ẹ̀san Hebrew twelve twenty four ó ní ṣùgbọ́n ẹ̀jẹ̀ jésù ṣe kí ni ẹ̀jẹ̀ jésù the blood of Jesus uh, uh, cry for better things ó ní but ẹ̀jẹ̀ abeli ń ké fún ẹ̀san torí pé abeli gan ò fẹ́ kú kò fẹ́ kú arákùnrin kéènì eh, ló pa ó pa ikú oró ló kù Jákọ́bù náà ò fẹ́ kú ẹ̀jẹ̀ wọn ń ké lọ́rùn ẹ̀jẹ̀ gbàdúrà ah mo gbàdúrà ẹja ẹja sẹ́ni bí yóò bá gbàdúrà tó fi kú mo gbà á ní kúkú òjijì o ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú ló ń ké lọ́rùn àwọn tí ò yẹ pé kí wọ́n kú tí wọ́n pa àwọn ọ̀tá pa wọ́n dànù before their time ẹja pariwo <laughs> olúwa mo fẹ́ gbọ́ o fà mí já akọ̀wá méjì sókè ni o olúwa fà mí jáde <laughs> fà tọmọtọmọ tayátayá tọkọtọkọ fà mí jáde o pẹ̀lú àwọn ìdílé mi kóònù líle túbọ̀ tá ètàwọn ọ̀tá tì wá mọ́ olúwa fà wá jáde olúwa fàyè wá jáde ẹjẹ gbàdúrà lórúkọ jésù bàbá ọmọ ẹ̀mí mọ́ fà wá jáde ọlọ́wọ́ agbára ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá fà wá jáde o tọ̀ wọ́n jáde o tọ̀ wọ́n jáde o tọ̀ wọ́n jáde o tọ̀ wọ́n jáde o tọ̀ wọ́n jáde o tọ̀ wọ́n jáde o tọ̀ wọ́n jáde o à bàbá jésù jọ ẹja pariwo ẹja pariwo olúwa fà mí jáde olúwa fà yé mi jáde olúwa fà ẹ̀dá mi jáde makata legebo ekepeteli sinikapo mahaili masinikapa elemekedelia olúwa fà yé wọn jáde olúwa fà ẹnìkọ̀ọ̀kan wọn jáde kóònù lè túbọ̀ ta níbi tí àwọn ọ̀tá tì mọ́ olúwa fà wá jáde fàyè wá jáde fàyè wá jáde fàyè wá jáde fàyè wá jáde fàyè wá jáde fà wá jáde olúwa fà wá jáde olúwa jésù kristi olúwa wa jésù olúwa wa a gbàdúrà a sọ fọlá olúwa gbogbo àwọn ẹrọ́ọ̀dù tó ń lépa ẹ̀mí mi olúwa bá ń fìdá rẹ bẹ́ wọn dànù bá a ṣe gbàdúrà yẹn ni o ìwọ tó o bá sì fẹ́ jẹ́ rẹ ó kú báyìí o ṣáà dá sí o kó lè máa lépa rẹ dáadáa <laughs> so ẹ rí i pé mo sọ fún wa àwọn tí wọ́n kú ikú àìtọ́jọ́ tí ẹrọ́dù padà nù ẹ̀jẹ̀ wọn ń ké lọ́rùn bí yóò bá tètè ké láyé báyìí yóò pàpà tún ké tó bá kú ẹ̀jẹ̀ gbàdúrà o olúwa gbogbo ẹrọ́dù tó ń lépa ẹ̀mí mi <laughs> olúwa bá ń fìdá rẹ bẹ́ wọn dànù yes àwọn ẹrọ́dù tó ń lépa ayé mi àìníyàn kẹfà olúwa lọ olúwa gbé ìdàsókè yes ida àìlímọ̀ síríkà pọ́líà olúwa máa bẹ̀ wọ́n dànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹrọ́dù ẹ̀mí ẹrọ́dù tó náà ò ní padà àwọn ẹ̀mí afẹ́ àwọn ẹ̀mí afáyẹ́ni ṣòfò ẹ̀mí ẹrọ́dù lórúkọ jésù olúwa bẹ̀ wọ́n dídà ekepete lima síríkà pàà olúwàjọ́ bẹ́ẹ̀ wọn nídà bẹ́ẹ̀ wọn nídà bẹ́ẹ̀ wọn nídà bẹ́ẹ̀ wọn nídà bẹ́ẹ̀ wọn nídà bẹ́ẹ̀ wọn nídà bẹ́ẹ̀ wọn nídà ìdá iná kan bẹ́ẹ̀ wọn dànù gbogbo agbára ẹrọ́ọ̀dù ètò ń lépa ayé wa tó ń lépa àwọn ọmọ wa tó ń lépa iṣẹ́ wa tó ń lépa ìdílé wa lórúkọ jésù pẹ̀lú ìdá iná olúwa máa bẹ́ẹ̀ wọn dànù áńgẹ́lì olúwa kó máa lé wọn yes ọ̀nà wọn kó máa yọ̀ màsọ̀tàlímà ha emesetelima kuda ilia ikapada olúwa bẹ́ wọn nídà áńgẹ́lì olúwa kó máa lé wọn ẹ̀mí mọ́ kó lọ lù wọn jésù lọ lù wọn áńgẹ́lì olúwa kó lọ lù wọn áńgẹ́lì olúwa kó lọ lù wọn jésù olúwa wa jésù kristi olúwa wa so tá a bá wo ìwé iṣẹ́ apọ́sẹ́lì yẹn so áńgẹ́lì tó tú pétérù já tó tú pétérù sílẹ̀ òun náà ló lọ lu ẹ́rọ́dù o ẹ wo iṣẹ́ apọ́sẹ́lì orí kejìlá tá a kà yẹn o so tó ẹlòmíì wọ pé wẹ́ èwo tún ní àdúrà pé olúwa jẹ́ kí ẹrọ́dù ó gba idà ó wà nù bíbélì bí ẹrọ́dù ò bá kú kò ní yé yọ àwọn àpọ́stélì lẹ́nu o nǹkan tọ́lọ̀ ní kán wá ṣe láyé kò ní jẹ́ kán ṣe ẹ wo ẹ wo ẹ wo Acts chapter twelve Acts chapter twelve <laughs> Acts chapter twelve ẹ wo verse ẹ wo verse twenty-three ẹwọ eh, oh, verse twenty When he then immediately an angel of the Lord struck him because he did not give glory to God and he was eaten by worm and he died. ṣe àwọn àwọn àwọn àwọn onímọ̀ ìjìnlẹ̀ bíbélì wọ́n jẹ́ ká mọ̀ pé ikú tó kú wọ́n ní skin rẹ̀ bẹ́ẹ̀ ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí ní jẹrà torí ṣe tẹ́ bá lọ wo the meaning of Herod so many of Herod yẹn ó ní láti ṣe pẹ̀lú skin so gbà tọ́lọ́run fẹ́ pa ọlọ́run wá lo ó wá lo nǹkan tó dàbí beauty rẹ̀ láti kọ́kọ́ dójú tì náà so wọ́n ní pé ó wá lọ sí òkun dead sea ẹ dead sea yẹn àwọn iyanrìn tó ń bẹ ń bẹ òkun tó dọ̀tí ni àwọn tó bá ní àìsàn lára bí i skin disease so bí àwọn tó ní pimples tó ní eczema tán bá lọ fi yẹ̀pẹ̀ bẹ̀ tán bá fi para wọn so kíní yẹn a ṣe a kí ọ so wọn ní Herod yẹn òun náà wá lọ síbi òkun yẹn ó wá bọ́ra rẹ̀ sí odidi ọba ó wá bọ́ra sí o ó wá ń kó ó wá ń fi yẹ̀pẹ̀ yẹn ń ro ara ó fi ń ro ara pé ah, so so dà pé kíní yẹn ìdí torí ìdí ń jẹ́ láàyè tó fi kú ni ẹjẹ́ á tún gbàdúrà <laughs> olúwa jọ dìde kó jà fún mi àwọn Hẹ́rọ́dù tó ń lépa ẹ̀mí mi ẹjẹ́ àgbà o Hẹ́rọ́dù tó fẹ́ pa mí lójijì Hẹ́rọ́dù tó ń lépa ẹ̀mí ọmọ mi ẹrọdù tó ń lépa ẹ̀mí ọkọ mi ẹrọdù tó ń lépa ẹ̀mí aya mi olúwa bá ń fìdá rẹ bẹ́ẹ̀ dànù olúwa jẹ́ kí áńgẹ́lì rẹ ó lọ lé wọn kó lọ lù wọ́n ẹ jẹ́ tún gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹrọdù tó ń lépa wa ẹ̀mí ẹrọdù àwọn ẹ̀mí afáyé ẹni ṣòfò ha àwọn ẹ̀mí afọ̀kókó ẹni ṣòfò olúwa lọ lù wọ́n áńgẹ́lì olúwa kó máa lé wọn ọ̀nà wọn kó máa yọ̀ ẹ̀mí mọ́ lọ lù wọ́n olúwa lọ lù wọ́n ìwé ẹ̀mí ẹ̀rọ̀dọ̀ lórúkọ jésù ó yẹ gbọ́fà masakata yẹlẹkẹ pẹdẹlí abasiri kapolia olúwa fìdá iná bẹ́ wọn dànù ẹ̀rọ̀dù tó ń lé pawa tó lóun fẹ́ pawa lójijì lórúkọ jésù olúwa jó gba ìdà olúwa jó gba ìdà ìdà ìdájọ́ olúwa fi bẹ́ dànù jésù kristi olúwa wa jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà á olúwa. Rangeli jáde ló bá ní gbogbo ibikíbi tí àwọn ọ̀tá lọ dé ire mi mọ́ olúwa bá rángẹ́lì rẹ jáde o láti lọ wá ire mi rí gbogbo ire mi tó ti sọnù olúwa rángẹ́lì jáde gẹ́gẹ́ bí áńgẹ́lì yẹn ṣe lọ wá pétérù rí tó fà jáde nínú ilé túbú olúwa rángẹ́lì rẹ jáde gbogbo ire mi tó ń bẹnu ìdè gbogbo eré mi tó ti sọnù gbogbo eré mi tó ń bẹ lọ́wọ́ ọ̀tá olúwa bá rángẹ́lì rẹ jáde kó lọ gbà fún mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa rángẹ́lì jáde yes olúwa rángẹ́lì rẹ jáde gbogbo eré wa tó ti sọnù olúwa lọ wárí olúwa wárí olúwa wárí olúwa wárí bàbá jésù bá wa wárí ṣàwárí ẹ bàbá jésù jọ ṣàwárí ire wa olúwa olúwa ṣàwárí ire wa gbogbo eré wa tó ti sọnù àwọn nǹkan tá à ń wá tó sọnù ìwé tá à ń wá tó sọnù kọ́kọ́rọ́ tá à ń wá tó sọnù bàbá jésù jọ olúwa rángẹ́lì ẹ̀ jáde olúwa lọ wá eré wa rí eré wa olúwa ṣàwárí ẹ̀ àwọn iṣẹ́ tó ti sọnù olúwa ṣàwárí ẹ̀ àwọn certificate tó ti sọnù olúwa ṣàwárí ẹ̀ àwọn green card tó ti sọnù olúwa ṣàwárí ẹ̀ ẹ jẹ́ gbàdúrà olúwa wá rí olúwa wá ire mi rí mà yá ilima sindali kapa olúwa wá ìbùkún mi rí ekepe àpò ìbùkún mi tó sọnù olúwa bá ń wárí bá ń wárí olúwa bá ń wárí olúwa bá ń wárí olúwa ìwé iṣẹ́ mi tó sọnù ẹ̀mí mọ́ bá ń wárí ẹjẹ́ àgbà ẹjẹ́ àgbà olúwa wárí kọ́kọ́rọ́ ilé mi tó sọnù olúwa bá ń gbárí ẹ̀mí mọ́ gbárí rángẹ́lì ẹ̀ jáde àwọn nǹkan tó sọnù mọ́ mi lọ́wọ́ olúwa bá ń ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ gbárí jẹ́yìí ọ̀yá gbárí bàbá gbárí jẹ́yìí olúwa gbárí mẹ́límọ́ sẹ̀tẹ́líà kàpá sàdáìlìà ẹjẹ́ àgbà ó olúwa bá ń wá ire mi rí yes olúwa wá ire mi rí olúwa wá ire mi rí ọlọ́run tó kàn nípa ti agbára wá ire àwọn ọmọ mi rí o ire tó sọnù mọ́ mi lọ́wọ́ olúwa bá ń ṣàwárí ẹ̀ jésù kristi olúwa wa jésù kristi olúwa wa ẹ gba ẹyọkan ìsìn ká tó lọ sórí ọ̀fẹ́ <laughs> so a sọ fọlọ́n polúwa gbogbo àwọn tí sàtánì ní kó máa sọ mi so ẹ rí i pé àwọn náà gba ìdájọ́ o so àwọn ẹ̀ṣọ́ sixteen torí pé wọ́n sùn ọlọ́run fi oorun kùn wọ́n so wọ́n nígbà tí kẹ́rọ́ọ̀dù yẹn gan kó tó kú ẹrọ́ọ̀dù gan kó tó kú ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ìṣe àpọ́stélì yẹn chapter twelve from verse eighteen to nineteen then as soon as it was day there was no small stir among the soldiers about what had become of Peter verse nineteen but when Herod had searched for him and not found him. ó wá pétérù fẹ́rí báyẹn ó tún lépa rẹ̀ ah, ah. ìgbà tó lọ́run tún gbàyàn tán ó tún lépa rẹ̀ ó tún jábọ́ <laughs> ẹ wá wo nǹkan tó ṣe and he examined the guards and commanded that they should be put to death and he went down from Judea to, to, to Caesarea and stayed there àwọn ẹ̀ṣọ́ sixteen tó ní kó máa sọ pétérù ọlọ́run gẹ́gẹ́ ló kù wọ́n o ẹrọọdù ṣe kínni ó ní kán lọ pa wọn dànù ẹja kọ ọ méjì sókè àgbà <laughs> olúwa gbogbo àwọn gate man òkùnkùn tán ní kó máa sọ mi ò jẹ́ gbàdúrà o yes àwọn ẹ̀mí àwọn àmì asọ́ni wọ́n pọ̀ o àwọn ẹ̀mí monitoring spirit àwọn gate man òkùnkùn gbogbo wọn lábúrò yanjú dànù àwọn ẹ̀mí àwọn ẹ̀mí tó ń monitor ayé yàn sẹ́ni àwọn ẹ̀mí yẹn wọ́n mọ̀ gbà tí ire yẹn fẹ́ dé o àwọn ló lọ́ mọ́ ń takò ire yẹn yes wọ́n mọ̀ gbà tí iṣẹ́ yẹn fẹ́ bọ́ sí i àwọn ni wọ́n máa ń gbé wọ́n á sì gbé alátakò àti olùdènà wọ́n á gbé dìde yes wọ́n mọ̀ gbà tí lẹ́tà ayọ̀ yẹn fẹ́ dé àwọn ló máa ń fa àwọn ló máa ń fa delay ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ sọ fọ́nà olúwa gbogbo àwọn ẹ̀mí alátakò àwọn ẹ̀mí tó ń sọ ayé àwọn ẹ̀mí tí sàtánì ní tí sàtánì ń lò láti máa sọ mi àwọn ẹ̀mí tó ń mọ́nítọ́rìn àjọ ayé mi olúwa bá ń lù wọ́n bolẹ̀ olúwa bá ń fi dáná bẹ́ wọn dànù olúwa fi iná ṣe ìdájọ́ wọn ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù àwọn monitoring spirit ẹ jẹ́ gbà ó olúwa fọ́ wọn lójú dànù olúwa bùfọ́gùlù wọn màsẹ́kẹ̀tẹ̀ líbà hailia ah olúwa bùfọ́gùlù wọn olúwa lọ lù wọ́n bọ̀lẹ̀ màsàkàtà yàdàgàbà ekepete ligaba elemesedelia àwọn àwọn àwọn tó ní kó máa sọ wa àwọn tó ń mọ́nítọ́rìn àjọ ayé wa olúwa lù wọ́n bọ̀lẹ̀ eliaba sidalia ẹ jẹ́ gbàdúrà yẹn dáadáa o àwọn gateman òkùnkùn yes tó ń mọ́nítọ̀ ayé wa tí ò jẹ́ kí ire ó wọnú ayé wa tí ò jẹ́ kí iṣẹ́ yẹn ó wọlé wa tí ò jẹ́ kógo farahàn lórúkọ jésù olúwa lù wọ́n bọ̀lẹ̀ bàbá jésù lù wọ́n bọ̀lẹ̀ áńgẹ́lì olúwa kọ́ lọ lù wọ́n olúwa lù wọ́n bọ̀lẹ̀ ẹ̀mí mọ́ kọlù wọ́n olúwa bùfọ́gùlù wọ́n olúwa gbàgbọ́n lọ́wọ́ wọn jésù kristi olúwa wa àgbẹ̀ ọkọ̀ tó kù olúwa wọ̀ lágbára agbára tó borí gbogbo àwọn ọ̀tá Hẹ́rọ́ọ̀dù ẹjẹ́ àgbà o wọ́n pọ̀nù ayé o àwọn ọ̀tá Hẹ́rọ́ọ̀dù wọ́n ti wà o ẹ̀rí pé mo sọ ń bàtà kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ là ń ṣe good morning là ń ṣe good afternoon là ń ṣe good evening sí tó jẹ́ pé nínú ẹranko ni wọ́n o ejò lẹ́lòmíì ọ̀ka so wọ́n máa ń parada. yes wọ́n mọ̀ tán ṣe ń parada. ẹlòmíì tiger nínú ẹ̀mí ṣùgbọ́n ẹ rò pé yẹn ni o ṣùgbọ́n tiger ni ẹlòmíì àkekè ni ẹ jẹ́ gbàdúrà olúwa wọ̀ mí lágbára agbára tó borí àwọn ìkókò ènìyàn agbára tó borí àwọn ejò ènìyàn agbára tó borí àwọn ẹrọ́ọ̀dù ènìyàn olúwa bí wọ̀ mí wọ̀ mí lágbára tí ò ṣeé mú agbára tí ò ṣeé dè agbára tí ò ṣeé pa olúwa bí wọ̀ mí ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù bàbá wọ̀ wá lágbára agbára tó borí àwọn ìkókò ènìyàn àwọn ejò paramọ́lẹ̀ àwọn àkekè ah bàbá o òwò alágbára yes agbára agbára agbára agbára olúwa búra wọ̀ ẹ̀mí mọ́ wọ̀ wá lágbára bàbá jésù wọ̀ wá lágbára elima satali kapa àwọn tí ń tafà olúwa wọ̀ wá lágbára agbára tí ó máa dá ọfà ibi padà agbára tí ò ṣe é pa agbára tí ò ṣe é dè ah bàbá búra wá ẹnì ẹnì kọ̀ọ̀kan wa wá ló eliaba sindalikapa agbára tí ó mọ tú àṣírí àwọn ènìyàn kùnkùn àwọn ènìyàn jẹ àwọn aṣojú sátánì agbára tó borí wọn malikapa eliaba gasidia eliagaba alima sadalima sundikapa ah olúwàjọ olúwàjọ ẹnìkọ̀ọ̀kan wa wá búwa wọ̀ oluwa buwa wọ̀ buwa wọ̀ búwa wọ̀ yes yes ẹja bere fún agbára agbára tí ò ṣeé dè agbára tí ò ṣeé pa agbára tí ò ṣeé agbára tí ò ṣeé dá lóró olúwa gbé wọ̀ mí wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára ẹnìkọ̀ọ̀kan wa gbé wa wọ̀ agbára tó borí àwọn ẹrọ́ọ̀dù àwọn ọ̀tá ẹrọ́ọ̀dù àwọn ọ̀tá sọ́nipa àwọn ọ̀tá sọ́nimú agbára tó borí wọn agbára tó borí àwọn gateman òkùnkùn olúwa bí wọ̀ wá jésù kristi olúwa wa orúkọ jésù orúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa adúpẹ́ fún ìdarí àdúrà ti alẹ́ yìí olúwa gba ẹ̀yìn wa ẹnì kọ̀ọ̀kan wa a bèrè fún agbára láti òkè ọ̀run wa olúwa bí wa wọ̀ ẹ̀mí mọ́ wọ̀rọ̀ lágbára ẹ̀mí mọ́ mísí wa mísí wa mísí wa mísí wa mísí wa mísí wa ẹnì kọ̀ọ̀kan wa inú ilé túbú tí àwọn ọ̀tá so wá mọ́ olúwa fà wá jáde tọmọtọmọ tọkọtọkọ tayátayá tẹbí tara wa olúwa fà wá jáde gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ irin tán fi dè wá olúwa fi náà jàdánù maliaba sindali kapolia ògo ayé wa tí wọ́n lọ sọ sínú ilé túbú olúwa fà jáde fà àwọn ọmọ wa jáde olúwa iṣẹ́ wa olúwa fà jáde ayé wa olúwa fà jáde ìdílé wa olúwa fà jáde tó bá ní gbogbo ohun tá a ti sọnù ohun tí àwọn ọ̀tá ti gbà lọ lórúkọ jésù áńgẹ́lì olúwa kó lọ ṣàwárí ẹ̀ olúwa wá ire wa rí olúwa wá ìṣẹ́gun wa rí olúwa wá ayọ̀ wa rí ìyanu kó máa ṣẹlẹ̀ ògo ọlọ́run kó bú jáde àwọn ẹrọ́dù tó ń lépa ẹ̀mí wa olúwa fẹ̀mí wọn rọ́pò ẹ̀ masidia ailima safajidia àwọn ẹrọ́dù tó fẹ́ pa wá olúwa fi ẹ̀mí wọn rọ́pò olúwa jẹ́ kí idà iná bẹ̀ wọ́n dànù áńgẹ́lì olúwa kó máa lé wọn ọ̀nà wọn kó máa yọ̀ gbogbo àwọn áńgẹ́lì àwọn àwọn àwọn àwọn aṣojú òkùnkùn àwọn àwọn gateman òkùnkùn tán ni kó máa ṣọ́ wa lórúkọ jésù olúwa bùfọ́gùlù wọn gbogbo agbára tí wọ́n ń lò olúwàjò dòkú mọ́ wọn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ire wa tí à ń wá ó yá lórúkọ jésù olúwàjò tẹ̀ wá lọ́wọ́ yes ẹnì kọ̀ọ̀kan ká máa gba lẹ́tà ayọ̀ alima setelia mo ní ká gba lẹ́tà ayọ̀ ká gba kọ́kọ́rọ́ ayọ̀ ká gba ìwé ayọ̀ àwọn eré tá à ń wá lórúkọ jésù kó tẹ̀ wá lọ́wọ́ lẹ́yìn àdúrà yìí ọ̀nà kó máa là ìṣẹ́gun kó jẹ́ tiwa adúgbò tó dúgbò ti gbọ́ tiwa o jésù kristi olúwa wá jésù kristi olúwa wá jésù kristi olúwa wá fún àwa tí a mọ̀ pé àti àdúrà wa ti gbà ẹ jẹ́ ká kí hallelujah mẹ́ta o hallelujah hallelujah hallelujah. kí ọkọ rẹ kó má ṣe ṣìnà láyé mi bàbá má jẹ sọ agbára kí ògo rẹ kó má ṣe ṣí lọ láyé mi bàbá. bàbá màmá jẹ́ sọ agbára nù. má jẹ́ sọ agbára nù. kí ògo rẹ kó má ṣe ṣí lọ láyé kí ògo rẹ kó má ṣe ṣí lọ láyé bàbá màmá jẹ́ sọ agbára nù. kí ògo rẹ kó má ṣe ṣí lọ láyé ṣe yọjú kí má dẹ̀ fẹ́ o lójijì bàbá. bàbá má jẹ́ sọ agbára nù kí ọkọ rẹ kọ́ má ṣe ṣe lọ́láyé mi. bàbá má jẹ́ sọ agbára nù kí ọkọ rẹ kọ́ má ṣe ṣe lọ́láyé mi. agbára bá ń bẹ láyé mi máa rẹ̀ yọ̀tá oh, ojúlé tó ná síbẹ̀síbẹ̀ máa ṣẹ́gun agbára bá lọ láyé mi. ṣubú ìwọ lágbára mi lẹ́yìn rẹ̀ mi ò jẹ́ kàkà tí bá fọwọ́ sọ̀yà ó fọwọ́ sọ̀yà nínú rẹ̀ tó bá kọ́ mi bàbá ayé àpè mi ní kábòdù torí ògo kò sí tó bá kọ̀ sílẹ̀ o. bàbá màmá jẹ́ sọ agbára nù kí ògo rẹ kó má ṣe ṣe lọ láyé mi bàbá màmá jẹ́ sọ agbára nù ògo rẹ̀ wọ́n má ṣe ṣí lọ láyé mi. ẹni tó lè gbá gbá tó tún lè dẹ́sẹ̀ ara rẹ̀ gbé lọ́jọ́ tí ò bá lè gbé mọ́ adẹ́rù tí wọ́n ń gbé kiri. ọlọ́run mo bẹ̀ ọ́ yé má jẹ́ sọ agbára mi o kí má fà ìsàn ló bá kí má dẹ̀rù tí wọ́n ń gbé kiri. ọjọ́ tí ọkọ tó bá ti sọ agbára mi á jẹ́ ẹni yẹ̀yẹ́ ìyẹn lójú àyà rẹ̀ tí ó bá kí.